Organization and Entrepreneurship tó wà ní nọ́mbà seventy four B Awolowo Avenue ní ìsàlẹ̀ gbẹ̀yìn ní opposite Evento Event Center ní Abẹ́òkúta tí a bá ń bọ̀ láti ọ̀nà Ṣàpọ̀n orí First Bridge tí yóò wà ní ìsàlẹ̀ gbẹ̀yìn ni àmọ́ tí àwa tí a bá ń bọ̀ láti ọ̀nà Omida Second Bridge tí ó wà ní ìsàlẹ̀ gbẹ̀yìn ni. gbogbo àwọn tí wọ́n bá fẹ́ wá láti ọ̀nà jíjìn ilé ìgbé ìyẹn accommodation ó wà fún wọn títí wọ́n máa fi parí ètò wọn gbogbo akópa máa wá pẹ̀lú one thousand naira owó form gbogbo ohun èlò tí wọ́n máa fi kọ́ṣẹ́ yẹn àwọn náà ní òun náà máa fi kọ́ṣẹ́ náà tó máa fi pawó tán bá ṣe tán òun la máa kó fún wọn ní owó péréte owó tí ò gaara ni ṣùgbọ́n arọ gbogbo ènìyàn tó bá ń bọ̀ kán lo face cover wọn ìyẹn ìbòmú ènìyàn mẹ́ẹ̀ẹ́dógún dẹ̀ ni wọ́n máa kópa ní sessions kọ̀ọ̀kan tá bá ti èèyàn tó ti forúkọ sílẹ̀ tó ti tó forty five yẹn we are going to stop it because a fẹ́ go beyond àlàkalẹ̀ tí àwọn ìjọba wa là fún wa nípa ti ètò covid nineteen yìí ah àlejò wa báwo ni ti ìwé ẹ̀rí ìwé ẹ̀rí tó jọjú la máa fún gbogbo akópa at the end of the training fún àǹfààní ẹ̀yin tí ẹ bá fẹ́ pè wá sórí aago ẹ lè pè wá sí orí aago yìí zero eight zero thirty seven eleven eighty nine six three zero eight zero thirty seven eleven eighty nine six three. òun lẹ ti gbọ́ yẹn ẹ̀yin aráalé má wo ọwọ́ jẹun mọ́ wádìí ọ̀gá ara rẹ̀ àsìkò dé tèmi máa lo àlùyọ. Fresh FM Abẹ́òkúta one oh Fresh FM 107.9, oh seven Fresh 107.9 oh seven point nine FM oh oh lábẹ́ Olúmọ fala. kilẹ̀ ń gbọ́ wa ní gbogbo Mòrónfolú ẹ̀bùkún rẹpẹtẹ kó máa jẹ́ ti gbogbo etí tó ń gbọ́ wa ń gbogbo kùtùkùtù ìwásẹ̀ kí máa kí gbogbo etí tó ń gbọ́ wa ńlẹ̀ kú òjúre kó tu òjúre bí wípé àkú ojúmọ́ ọlá àkú ojúmọ́ ọlá àkú ojúmọ́ àlàáfíà ìbùkún rẹpẹtẹ kó wọlé tọ̀ wá kí èsì túmọ̀ kí gbogbo múmìnì àti múmìnà òdodo wípé àsàlámù aláìkún warahmatulahi wabarakatuhu fún ojúmọ́ rere tọ́mọ jímọ̀ olóyin tòní tọ́já pé oyin tá a fi bẹ̀rẹ̀ rẹ̀ náà láàfin parí ẹ̀yìn àti ọjọ́ ayé wa tó kù lókè pẹ̀ ọ̀dà kò burú ìròyìn tó jẹ́ etí ọba nílé etí ọba lóko ní ṣéédé sí etí gbọ̀nyín ní ìkànnì fresh one zero seven dot nine òkè sárì nílùú abẹ́òkúta tòní òtún tẹ̀tì àdúpẹ́ lọ́wọ́ olúwa bẹ́ẹ̀ náà látúnṣe pẹ̀lú ìwé ìròyìn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ àmọ́ ìwé ìròyìn the nation ènìyàn dàbí ìgbà pé ó ń bọ̀ lọ́nà èyí tí orí ìwáyé ìdílùmọ̀ká pẹ̀sẹ́ńtà lọ́rẹ̀ yẹn pàdé ẹ̀ torí ìwé ìròyìn the punch ọ̀wá rárá the nation ńlá sáré pè pé kọ́ máa bọ̀ ń tiẹ̀ o wọ́n ti lọ rèé mu wá lójú ọ̀nà ẹ̀rí bí ìwé ìròyìn ti Nigeria Tribune ó sì bá èmi wá kí n mọ̀ wá dá yín lágara bá a ṣe ń retí Waheed Lumọka pírẹsẹ́ńtà àti ìwé ìròyìn rẹ̀ ti mú bọ̀ lọ́nà tó jí ọpẹ́ ẹ mọ̀ pé àṣà òfẹ́ lóko bẹ́ẹ̀ rí ọ̀nà lójìn òbúrú Olútáyọ̀ Fálétí lórúkọ mi èyí agbẹ́dẹ́gbẹ́yọ̀ oríṣiríṣi àkọlé níwé ìròyìn ti Nigeria Tribune tó ti dé yìí ni ó gbé wá Eh, náà ìtọ́jà wípé ká bẹ̀rẹ̀ lágbo òṣèlú wọ́n wípé ní orílẹ̀-èdè wa nàìjíríà ètò ọrọ̀ ajé tí wọ́n ń sọ wípé ó ti ń mú yẹ̀sì bọ̀ díẹ̀díẹ̀ kò mú nǹkan kan tá a lọ sọ̀rọ̀ jìnnìkan nípa ètò ọrọ̀ ajé nílẹ̀ yìí ńlọ́wọ́ye bẹ́ẹ̀ àkọlé mi ìlú ojú ìwé karùn-ún ìwé ìròyìn ti Nigeria Tribune ló wà àmọ́ bẹ́ẹ̀ ló lóṣòó sí ìta gbangba ìwé ìròyìn tá a wí yìí wọ́n wí pé ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà muhammadu buhari yóò ṣe ìpàdé pọ̀ pẹ̀lú ẹni tí í ṣe ọ̀gá tuntun fún àjọ efcc ní iléeṣẹ́ ìjọba sọ̀rọ̀ kìtì ń bẹ ní olúlulẹ̀ wa nílùú àbújá ìyẹn bẹ́ẹ̀ náà àwògede ń gbé inú ìwé ìròyìn tá a wí yìí nigeria tribune náà ni mo ṣì wà o wọ́n pe gbídé tí àwọn oògùn gbogbo tọ́jú oògùn apá àrùn kòkó covid nineteen tí ó dé yìí náà ni yóò jẹ́ kí àlàáfíà kọjọba lórí ètò ìlera ní orílẹ̀-èdè wa nàìjíríà torí àwọn àjọ tó ń rí sí ètò ìlera lágbàáyé ni wọ́n ṣe agbátẹrù rẹ̀ ìwé ìròyìn ti Nigeria Tribune ó gbé àkọlé gbogbo tẹ ẹ gbọ́ yìí o bẹ́ẹ̀ gẹ́lẹ́ wọ́n pé ìjọba àpapọ̀ yóò ṣe ìdánilẹ́kọ̀ọ́ àti ìfinimọ̀nà bí wọ́n ṣe máa lo gbogbo oògùn apá àrùn kòkòrò covid-19 tí wọ́n kó yìí fún bí àwọn òṣèlétò ìlera bíi ẹgbẹ̀rún mẹ́tàlá bẹ́ẹ̀ gẹ́lẹ́ ìròyìn kan náà ó tún ń lọ sí inú ìwé ìròyìn ti Nigeria Tribune ó mú mi lọ sí ojú ìwé kẹjọ rẹ̀ níbẹ̀ níbi tí a sọ wípé gómìnà nasir el-rufai ti ìpínlẹ̀ kaduna ní apá òkè ọya ó pé àwọn ó ṣe ìpàdé ẹjẹ́ àfogun òtòlò tó ọ̀rọ̀ tó wà ńlẹ̀ láàrin gómìnà ìpínlẹ̀ méjì gómìnà ìpínlẹ̀ bauchi tó ń ti gómìnà ìpínlẹ̀ benue ní ìlànà ti àgbàlagbà kan kì í wà lọ́jà kó rí ọmọ tuntun wọn pé ẹgbẹ́ òṣèlú apc yóò gbé ìgbésẹ̀ ẹjẹ́ abáwọn yanjú ẹ̀ lọ́nà tó sì jẹ́ pé yóò yanjú o ń bẹ nínú ìwé ìròyìn ti nigeria tribune ìwé ìròyìn ti nigeria tribune yìí náà ló mú mi rí àkọlé kan tí wọ́n pè àwọn ọmọlé asòfin ìpínlẹ̀ zamfara wọ́n ti ní gbólóhùn láàrin ara wọn tí wọ́n sì ti ń sọ̀rọ̀ pé àwọn ò ní àgbẹ̀kẹ̀lé kankan nínú ètò òṣèjọba ẹni tí í ṣe gómìnà ní ìpínlẹ̀ Zamfara ìyún gómìnà Matawalle kí ló fà tí wọ́n fi wí ìyẹn àwọn ọmọlé aṣòfin bẹ̀ ẹ gbọ́ ọba abádébi ojú ọ̀gbágádé ìròyìn etí ọba nílé etí ọba lóko lórí ẹ̀rọ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé lọ ní Kàgárà wọ́n wí pé àwọn èèyàn ọmọ bíbí àti olùgbé ní ìpínlẹ̀ Niger pàápàá ìjọba àpínlẹ̀ niger sọ wípé ó kù díẹ̀ káàtó bí ìjọba àpapọ̀ bí wọ́n ṣe jẹ́ pé wọn ò tiẹ̀ kọbi ara sí àti rí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún gbà mọ́ tí wọ́n sì jẹ́ pé wọn ò ní ìtara ìtara abiyamọ ní ìpínlẹ̀ niger ni gómìnà ibẹ̀ ti sọ̀rọ̀ ló sì sọ bẹ́ẹ̀ sí ìjọba àpapọ̀ lábẹ́ àkọlé yẹn gangan nínú ìwé ìròyìn ti Nigeria Tribune atọ́mọmírí àkọlé kan ajániláyà pàtínì lẹ́yìn tí wọ́n wí pé àwọn Fúlàní darandaran àti àwọn àgbẹ̀ wọ́n mọ̀jọ́ mú nǹkan lẹ̀ o ní ní orílẹ̀-èdè wa Nàìjíríà ní ọ̀pọ̀pọ̀ àwọn abala ìpínlẹ̀ kọ̀ọ̀kan ẹni ìkọlù yìí sì ti ń wáyé wọn wá pa àwọn ọmọlé asòfin pàápàá ààrẹ ilé asòfin ilẹ̀ yìí ó pàṣẹ kì í ṣe wípé ọ̀rọ̀ kọlù àwọn fúlàní darandaran àti àwọn àgbẹ̀ yìí yóò mú ọ̀wọ́n gógó oúnjẹ ṣẹlẹ̀ báyìí nígbà tí àwọn àgbẹ̀ ọ̀bá roko lọ mọ́ tí àwọn fúlàní tí wọn ò jẹ́ kí ẹ̀mí wọn ó dè ń bẹ nínú ìwé ìròyìn ti Nigeria Tribune tó jáde fún tòní ẹ̀wẹ̀ ní ìpínlẹ̀ Niger lójú ìwé kejìlá ìwé ìròyìn tá a wí yìí wọ́n wí pé ìjọba ìpínlẹ̀ Niger ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti máa wú gbogbo àwọn báyálẹ̀gbẹ́ ni o báyálẹ̀ ìtajà ni o báyálẹ̀ ìjọsìn ni o tí wọ́n bá kọ́ sí ojú ọ̀nà gbogbo tí ó wà ní tọ́jú ojú ọ̀nà ìjọba tàbí gbogbo ibi tọ́jú ojúsàn omi ní ìpínlẹ̀ Niger wọ́n pé wọ́n bẹ̀rẹ̀ sí ni mọ̀ wù tìdítìdí ní ìlànà ti awífúnni kó tó dání àgbàlagbà ìjàkadì ni ẹ wo pẹ̀lú gbogbo àwọn àkọlé ìròyìn èyí tí oṣù yọ nínú ìwé ìròyìn ti Nigeria Tribune tó jáde fún tèní tọ́jẹ́ etí ọba nílé etí ọba lóko náà ni àáfi bọ́ sí òdì kejì lọ́hùn-ún bá a ṣe ń retí ìwé ìròyìn kejì èyí tí yóò kún ìròyìn tá a tẹ̀ ti gbọ́ gbogbo látọwọ́ olùkú mi ọ̀yá ó dojú ọjà revolution plus property tún ti dé o ọwọ́ eléyìí kì yàtọ̀ revolution plus valentine promo. Hey tó bá fẹ́ ra lẹ̀. bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní sí ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù fẹ́bẹ̀rì tí ṣoṣo olólùfẹ́ ní àǹfààní wà fún yín láti san àsánlẹ̀ ìdá mẹ́rìnlá owó ilẹ̀ yín fún àwọn ilẹ̀ wọn tó wà ní èkó abẹ́òkúta chimawa ìbàdàn àti ìlú àbújá tí ó sì tún máa jẹ̀bọ oríṣiríṣi bí àsánlò owó yín bá tó hundred thousand naira sí three million naira àǹfààní wà fún yín láti gba ẹ̀bùn ìfẹ́ lóṣù ìfẹ́ shopping voucher fún olólùfẹ́ power station fún olólùfẹ́ méjì dinner for two tàbí ìgbádùn kelele ní ilé ìtura tó gbéra tán fún olólùfẹ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ìwọ náà three oh eight one one two eight three five fún mẹ́rin oh eight one one two eight six five fún mẹ́rin ẹ sì lè kàn sí wọn ní www.revolutionplusproperty.com revolution plus property ilé ìrọ̀rùn lówó dákọ̀mu san o dem don tanda gidigba bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ for abeokuta ogun state their name na sunoba services nigeria limited dey be oga kpatakpata for clearing and forwarding agency to send anything to anywhere in nigeria or to abroad relax sunoba services nigeria limited go help you send am to anywhere local and international delivery like letter document and parcel no be only this one be their job o oh. dey sabi about all this one as well here and fry here ticketing insurance sunoba services nigeria limited eh, eh, eh, go meet them for their office today wey dey number. Number forty seven olùṣègùn ọ̀ṣọ́bà àrò òkèléwó abẹ́òkúta. their whatsapp number be oh eight one eight nine hundred eighty nine seven six telephone line oh eight oh two three eight seven five zero six nine and oh eight one eight nine hundred eighty nine one two website www.showoba.com.ng on social media showoba services nigeria limited email sowkltd at yahoo.co.uk showoba services nigeria limited make una go meet dem today. Fresh one note oh seven point nine FM lábẹ́ Olúmọ ó kulẹ̀ fàlàfàlà. etí ọba nílé etí ọba lóko èèyàn náà lọ́wọ́ à ń bẹ̀ tó fi jẹ́ wípé ó fi ń dòtí gbọ́ngbọ́n fi ń kan sí ẹ̀yìn àtàwa náà ni àwa méjèèjì tá a jọ ń ṣe o tó sì fi ń mú yẹ̀ẹ̀sì bẹ́ẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ni àwọn ògèrè ìròyìn etí ọba nílé etí ọba lóko fi ló ń gèlè rẹ̀ ńlá sí fún yín bó tilẹ̀ jẹ́ pé ìwé ìròyìn kejì ọpẹ́ lọ́nà kò tí ì dé àmọ́ èyí tá a ti kà sí létí iná iná ní í jóun díẹ̀ ó tó nù kó ní nǹkan aago mẹ́jọ ló kù ṣẹ́jú lọ́kọjá ṣẹ́jú mọ́kànlá yìí kí n ṣíde tààràtààrà nínú ìwé ìròyìn ti Nigeria Tribune níbi tó ti jẹ́ pé ìròyìn ní í ṣe pẹ̀lú pé wọ́n pé ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Muhammadu Buhari tó di ọjọ́ Àlàmísì èyí tí ń bọ̀ lọ́nà yìí náà ni yóò ṣe ìpàdé pọ̀ pẹ̀lú ẹni tí ṣe ọ̀gá fún àjọ EFCC tuntun yanranyanran Abdulrasheed Bawa wọ́n yí pé ní iléeṣẹ́ ìjọba ààrẹ Muhammadu Buhari ti bẹ ní olúlulẹ̀ wa nílùú Àbújá ẹni ó ti ṣe ìpàdé pọ̀ pẹ̀lú olóyè tuntun náà nígbà tí ọmọ táwọ̀ gbà wọlé sí ààfin ti ìjọba àpapọ̀ ti bẹ ní Aso Rock ẹni tí ṣe mínísítà fún ètò ìdájọ́ àti tútúnṣe adarí àgbà fẹ́ka ètò ìdájọ́ nílẹ̀ wa nàìjíríà abubakar malami òun náà wọ́n pe yọkọ̀ wọ́rìn pẹ̀lú rẹ̀ láti wá kí baba kú ìyẹn ààrẹ muhammadu buhari ọ̀nbẹ lójú ìwé karùn-ún ìwé ìròyìn ti nigeria tribune. ẹ̀wẹ̀ lórí ọ̀rọ̀ ti nǹkan apakòkòrò ti àrùn covid-19 tíjọba ṣẹ́wọ́ sí tó sì dájọba lóhùn ìyẹn ìjọba orílẹ̀-èdè wa nàìjíríà láti kó wọ̀lú wa máa jẹ́ kí ètò ìlera àwọn èèyàn kó lè mú yányán sí i lólùlù lẹ̀ wá nílùú àbújá lánàá ọjọ́ àlàmísì wọn sọ wípé ẹni tí ṣe mínísítà fún ọ̀rọ̀ ètò ìdáṣẹ́sílẹ̀ ìgbanisíṣẹ́ àti àwọn iléeṣẹ́ kànrìnkànrìn àti ẹni títún wọn àṣẹ igbákejì fún àjọ àgbáyé lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìlera nílẹ̀ yìí amina muhammed iná lọ́sọ̀rọ̀ tó wípé ọ̀rọ̀ pé wọ́n kó àwọn nǹkan apakòròkòrò àrùn covid-19 wọ̀lú náà ni yóò jẹ́ kí ojútùú kó túbọ̀ bá ọ̀nà tí àrùn covid-19 ti fi ń fín àwọn èèyàn lápè jákèjádò ilẹ̀ wa nàìjíríà wọn pèsè tiẹ̀ wá rí ìṣìkejì ti àrùn covid-19 yìí ọwọ́ abuyaya ó bú gàgà gangan nígbà tí ń sọ̀rọ̀ lánàá ní ọjọ́ àlàmísì ní àkàtà àwọn òṣìṣẹ́ elétò ìlera ní olúlùlù nílùú àbújá tó ń ti àjọṣepọ̀ àwọn tí wọ́n ń rí sí ètò ìlera ní àgbáyé world health organization who wọ́n níbẹ̀ náà ni mínísítà fún ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìdáṣẹ́sílẹ̀ ìgbanisíṣẹ́ àti okòwò ọ̀hún amina mohammed ló ti wáá pàrọwà sí gbogbo àwọn òṣèré elétò ìlera létí láti lè fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ìjọba kí wàhálà ìjọba má bàa já sí asán lórí àtìlẹ́bà jẹ́ kí ètò ìlera tó péye kó wà fún àwọn aráàlú wọn sì mọ ṣàmúlò nǹkan tó jẹ́ nǹkan apakòkòrò yìí àti abẹ́rẹ́ gbogbo àti oògùn tó bá tẹ̀lé fún àwọn aráàlú tó bá jẹ́ ti ètò ìlera yìí náà ni ó tún kù níbọn ró ojú ìwé karùnún ìwé ìròyìn ti Nigeria Tribune ni mo ká ìròyìn mọ́ ìròyìn tó ní ṣe pẹ̀lú pé ìjọba àpapọ̀ ti pàṣẹ kí wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ tó gbọngbọ́n fún àwọn òṣèlú tó lera bíi ẹgbẹ̀rún mẹ́tàlá kí wọ́n lè bá àmọ́ àti ilé ṣe àkóso àwọn nǹkan apakòròkòrò àrùn COVID-19 tí wọ́n kó wọ̀lú wá tí wọ́n sì máa lò fún àwọn aráàlú ní ilé ìwòsàn kó wá gbogbo tí wọ́n bá ti pín wọn ṣọwọ́ sí. wọ́n pé ẹni tí í ṣe ọ̀nìtìlú ọba adéyẹyẹ ẹni ìtàn gúúsì òun náà gangan kan sára sí ìjọba àpapọ̀ lórí ìgbésẹ̀ tó gbé yìí nítorí ọ̀pọ̀ ni kò ní lè fẹ́ mọ ojútùú àti gun abẹ́rẹ́ yẹn àti bó ṣe yẹ wọ́n gun àti àkókò tó yẹ kí wọ́n gun àti àwọn wo ló yẹ kí wọ́n gun irú abẹ́rẹ́ fún náà fún nígbà tí ọmọ sọ̀rọ̀ ẹni tí ń ṣe olórí ẹ̀ka ètò ìpolongo fún ààrẹ muhammadu buhari lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn nǹkan ètò apakòkòrò tí wọ́n kó wọ̀lú yìí ọ̀gbẹ́ni mohammed ohitoto ìlú àbújá lánàá ọjọ́ àlàmísì kan bí aago mẹ́ta ọ̀sán náà ni wọ́n pe ọ̀tẹ́wọ́gba ìwé àti lọ́ọ̀rẹ́ ṣe agbátẹrù fún gbogbo àwọn tí wọ́n jẹ́ òṣèlè tó lera bíi ẹgbẹ̀rún mẹ́tàlá náà láwọn ìpínlẹ̀ wa nàìjíríà ẹ̀wẹ̀ ẹni tí ọba tìlú iléèfẹ̀ ẹ̀yìn ọba adéyẹyẹ ògúnwùsì náà lọ́pọ̀ gbé ìgbìmọ̀ kan kalẹ̀ fáwọn náà ó pèsè gbogbo nǹkan ìrànwọ́ fún àwọn òṣèlétò ìlera tí wọ́n ó ṣe ètò mímọ́ gún àwọn aráàlú ní abẹ́rẹ́ ìfi òpin sí àrùn covid-19 tí wọ́n pé ìjọba ó ti ṣe agbátẹrù rẹ̀ wọ ìlú wa etí ọba nílé etí ọba lóko ìròyìn ìwé ìròyìn ti Nigeria Tribune ló mú mi rí àkọlé kan eléyìí tí ọ̀jìnì nípa ètò òkòwò àti ètò ọrọ̀ ajé nílẹ̀ yìí tó fi ń sọ̀rọ̀ Mansour Ahmed níbi ìpèsè ìpènisí àkíyèsí kan tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìpínlẹ̀ Ondo ní ìpínlẹ̀ Èkìtì ní ìpínlẹ̀ ìpínlẹ̀ Enugu ní ìpínlẹ̀ Bauchi wọ́n rà wọ́n sọ pé ó tún tẹ̀síwájú wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ wa ní àyín lánàá ọjọ́ Àlàmísì wọ́n ipe ẹni ọ̀hún ó wòye bẹ́ẹ̀ ìyún ọ̀gbẹ́ni Samuel kọ́láwọlé ẹni tó sọ wípé ṣe é fẹ́ gbọ́ tá a bá ní tanra wa jẹ ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa nàìjíríà ti ń wípé ó ti mú yẹ̀sì kò mú nǹkan o kàkà kọ́sàn lára ìyá oní tibítibí ṣe ní fi gbogbo ọmọ rẹ̀ bí obìnrin ọ̀gbẹ́ni samuel kọ́láwọlé ẹni tọkọ̀wọ́rì pẹ̀lú gbogbo àwọn ọ̀jìnì nípa ètò ọrọ̀ ajé àti bí nǹkan ṣe ń lọ láwùjọ tó sì ṣe àbẹ̀wò sáà káàkiri gbogbo àwọn ìpínlẹ̀ tí mẹ́ni abíòrù lórílẹ̀‐èdè wa nàìjíríà tó jẹ́ pé ìpínlẹ̀ mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n pọ́kàn sí apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀‐èdè wa nàìjíríà tí ọ̀yọ́ ìpínlẹ̀ ọ̀yọ́ wa sílẹ̀ wọ́n wá wípé ó túbọ̀ pe àkíyèsí àwọn ìjọba tọ́rọ̀ kan láti túbọ̀ sán ṣòkòtò wọn gírí kí wọ́n túbọ̀ sán ọ̀nà míì láti lè jẹ́ kí ètò ọrọ̀ ajé korú gọ́gọ́ sí i kò ṣàì àkíyèsí rẹ̀ ṣọwọ́ sí àwọn ìjọba lẹ́kàjẹ̀ka pé kí wọ́n tètè wá ọ̀nà tí wọ́n fi wá ojútùú sí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani àwọn Fúlàní darandaran ìṣẹ̀lẹ̀ ìjínigbé àwọn ajínigbé gba owó ìṣẹ̀lẹ̀ ìgbẹ̀mí ẹni nírògbàrògbà àti àwọn agbébọn àti wípé àwọn afiniṣètùtù ọ̀la gan tí wọ́n jẹ́ kí ìlú ó tòrò wọn ní iṣẹ́ bẹ̀ lọ́wọ́ ìjọba o gẹ́gẹ́ bíi wípé wọn ò gbọ́dọ̀ finijóyà ìwòdì ká mọ̀ lè gbádìyẹ. etí ọba nílé etí ọba lóko ìròyìn ni ìkànnì fresh one zero oh seven dot nine ilé orin tòkè sárì ní àhín ni láti ń ta tí ó sì fi ń jó dáadáa ojú ìwé kẹjọ ìwé ìròyìn ti Nigeria Tribune àkọlé kan náà wà ń bẹ lélẹ́yìí tí ẹni tí wàá ṣe gómìnà ní ìpínlẹ̀ Kaduna gómìnà Malam Nasir Arufai tọ̀sọ wípé lápá òkè ọ̀yà ntàwọn ntàwọn àwọn onílàjọ àwọn sílẹ̀ o kí tàlùbọ̀ ó kò wọ́ o àwọn ò mú àtòhun àtúntò bọ́ sí àárín àwọn gómìnà méjì tọ́dà bí gbà pé wọ́n fẹ́ máa ṣe làkàdí wọn ló pé mẹ́tàlá bá tiẹ̀ pé àwọn gómìnà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ń sọ òkú ọ̀rọ̀ tó ń ti ògúlùtù ṣọwọ́ sí ẹni tí ń ṣe gómìnà ìpínlẹ̀ Bauchi wọ́n pe gómìnà Rotimi Akérédolú tìpínlẹ̀ Ondo bẹ́ẹ̀ náà sì rí gómìnà Samuel Otom ti ọjà ti ìpínlẹ̀ Benue wọ́n pe gbas gbòós òkú ọ̀rọ̀ ni wọ́n ń sọ ṣọwọ́ sí ẹni tí ń ṣe gómìnà ìpínlẹ̀ Bauchi ìyún Bala Muhammed tí wọ́n jẹ́ akẹgbẹ́ wọn lórí ètò ààbò nípa ìkọlù àwọn fúlàní darandaran wọ́n yí pé gómìnà malam nasir el-rufai ti ìpínlẹ̀ kaduna ńlọ́wọ́ sọ wípé ẹgbẹ́ òṣèlú all progressives congress ò ní bù kẹ́díwọ́ kí gbogbo gbogbogbò àwọn ọmọ tẹ̀síwájú torí pé bí nǹkan bá mọ tẹ́lẹ̀ káwọn tẹ́lẹ̀ ni wọ́n ló pe ẹgbẹ́ òṣèlú all progressives congress ọjà ẹgbẹ́ òṣèlú ti máa wà àlàáfíà tó sì jẹ́ pé ńlépa àlàáfíà lọ́jọ́ gbogbo nígbà gbogbo gómìnà malam nasir el-rufai ẹni ọ̀pá bí ọ̀yà bínú ọ̀rọ̀ ọ̀hún tí máa ń ṣe láti wá ojútùú sí gbóngbòngbò tí bá ń ṣẹlẹ̀ láwùjọ wọn níbẹ̀ náà ló ti fi ọwọ́ ọ̀dánilójú rẹ̀ gba ẹran láyà yàtọ̀ sí egungun tó sì wípé láìpẹ́ ọjọ́ gbogbo gbóngbòngbò náà jẹ́rọ̀dọ̀ lọ sinmi torí wípé ara ìyàwó kan náà ẹni gbogbo gómìnà ti ń bẹ ní abẹ́ òrùlé orílẹ̀-èdè wa nàìjíríà ń to aṣọ mọ́ bí nǹkan bá fẹ́ kù díẹ̀ káàtó àgbàlagbà ọgbọ́dọ̀ wà lọ́jà kó rí ọmọ tuntun ọwọ́ ńbẹ lójú ìwé kẹjọ ìwé ìròyìn ti Nigeria Tribune tó jáde fún tòní ọjọ́ Jímọ̀ olóyin mọ́mọ́. ọba lóko ìròyìn ń tẹ̀ ẹ́ sí ọwọ́ iwájú ṣáyìn ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ni ẹ bá nǹkan torí pé ìròyìn sìnkú ńlẹ̀ bíi rẹ́rẹ́ baago mẹ́jọ ṣe ń ré kọjá ìṣẹ́jú mọ́kànlélógún yìí ibi tí yóò bá wí bẹ́ẹ̀ ẹja lè kanna ni o mo ti kọjá lọ tààràtà sí ojú ìwé kejìdínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Nigeria Tribune níbi ìròyìn kan tó sọ wípé tó ní ṣe pẹ̀lú agbo òṣèlú ní ìpínlẹ̀ ọ̀yọ́ ní ìtí wọn sọ wípé ọmọ bíbí inú ẹni ó ti fìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ ọ̀yọ́ rí ìyún gómìnà lam adésínà láyé ìgbà àti bàbá kí bàbá kọlọ́run ọba kọ́dẹlẹ̀ fún èèyàn rẹ̀ wọ́n pe ẹni tí wàá ṣe ọmọ bíbí inú wọn èèyàn adédàpọ̀ lamidi adésínà ẹni tí ó ti fìgbà kan rí jẹ́ eh, ọmọ ẹni tí ẹni tó ti jẹ́ ọmọ ẹni tó ti fìgbà kan rí jẹ́ gómìnà nípínlẹ̀ ọ̀yọ́ wọn ni ó ti padà sínú ẹgbẹ́ òṣèlú all progressives congress báyìí báyìí bá a ti ń sọ̀rọ̀ yìí o àpò ní ọdún 2018 ni ó fi ẹgbẹ́ òṣèlú apc sílẹ̀ tó sì lọ rèé darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú african democratic congress adc léyìí tó jẹ́ pé ó díje dupò níbẹ̀ kó tó wá di pé ó fìdí rẹmi ní báyìí ó ti wá di pé ó ti ṣe eh, ẹkú ilé padà sínú ẹgbẹ́ òṣèlú apc nígbà tí yọmọ sọ̀rọ̀ ọ̀kan gbòóg gbòógì nínú àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress kí n tiẹ̀ sọ pé ẹni tí ṣe akọ̀wé ẹgbẹ́ òṣèlú náà nípínlẹ̀ Ọ̀yọ́ ọgbẹ́ni Mojeed Ọláoyà náà lọ sọ wípé ìpadàbọ̀ wá sínú ẹgbẹ́ òṣèlú APC Adédàpọ̀ Lámídì Adésínà ti ṣe ọmọ bíbí inú gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yẹn wípé ọjẹ́ ntọ́dá àgbà tó sì jẹ́ èrò rere léyìí táwọn sì ní ìdánilójú wípé yóò mú ìdàgbàsókè bá ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀yọ́ ojú ìwé kejìdínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Nigeria Tribune ni mo ti kà á mọ́ àmọ́ ẹ̀mí yìí tó ń bẹ ní apá àṣàlẹ̀ rẹ̀ èyí tó jẹmọ́ ti ọ̀rọ̀ òṣèlú yìí náà ni ní ìtí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyún onímọ̀ ẹ̀rọ Abíọ́dún Ṣèyí Mákindé tí ó ní kò sí ní tó kò bójú mu pẹ́ẹ́pẹ́ o léyìí tọ́jọ́ wípé wọ́n fẹ́ sún ọ̀rọ̀ ìpàdé àpérò ti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ìtí ó yẹ kó wáyé ní apá gúúsù ìwọ̀ oòrùn lẹwa nàìjíríà wọ́n fẹ́ sún síwájú kò sì yẹ kó rí bẹ́ẹ̀ àná ọjọ́ àlàmísì náà ni gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Abíọ́dún Ṣèyí Mákindé ké sí àwọn ìgbìmọ̀ amúṣẹ́yà ẹgbẹ́ òṣèlú PDP láti tètè fi ojú tó mẹ̀tọ́ ojú lámẹ̀tọ́ wò ó kí ọ̀rọ̀ ọmọ bá rí bẹ́ẹ̀ torí pé ó lè ṣe ìdíwọ́ aláìlẹ́gbẹ́ fún ìdàgbàsókè tó ti ń bá ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ìwé ìròyìn ti Nigeria Tribune náà ló gbé lélẹ́yìí tí èmi sì ń kà á sí yín létí lórí ìròyìn etí ọba nílé etí ọba lóko ìròyìn míì náà tún lọ ṣòó sí ojú ìwé ìkarùn-ún ìwé ìròyìn ti Nigeria Tribune níbi tí ẹni tí í ṣe mínísítà fún ọ̀rọ̀ ètò ìsúná ilẹ̀ wa nàìjíríà ní àyín tí ó ti ń pe àkíyèsí gbogbo ọmọlẹ̀ yìí àti ìjọba tó wà lóde sí ọ̀rọ̀ ìgbésẹ̀ kan tó yẹ kí wọ́n ó gbé mínísítà fẹ́tò ìsúná nílẹ̀ wa nàìjíríà ẹni tí ó fi ojú wo wípé kò sígbà tí ilẹ̀ nàìjíríà ò tún nílọ rèé yá owó mi o láti lè bá a jẹ́ kí nǹkan ìrónilágbára àti nǹkan àmúyẹ ìlú kó lè bá ọ̀rọ̀ sọ̀mù dáadáa arábìnrin Zainab Ahmed tó pabiyàbìdún ọ̀rọ̀ náà lólùlù lẹ̀wà nílùú Àbújá ní àkókò tí wọ́n ṣe ìpàdé ibi tí nǹkan dúró lẹ́ka ètò ọrọ̀ ajé ẹni wọ́n pe omuwa bí àbá fún ìjọba àpapọ̀ wípé bí náà láṣọ ẹ̀jẹ̀ ọ̀tán lè kan náà ni ọ̀rọ̀ ti ilẹ̀ Nàìjíríà jẹ́ ohun gbogbo tí ilẹ̀ Nàìjíríà bá nílò lọ́wọ́ àwọn orílẹ̀-èdè míì tọ́mátọ́wọ́ ti ń dùn wọ́n bọ̀ṣọ ajẹ́ wípé ó kù ọwọ́ wọn ni o torí wípé ntẹ̀yìn ọ̀bá ní bẹ́yẹn bá wa sọ́dọ̀ ẹni ó ní kò léèwọ̀ arábìnrin Zainab Ahmed ti ṣe mínísítà fẹ́tọ̀ òṣùnà àti ètò ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó níná ní ẹ̀ka ìjọba àpapọ̀ náà ló mú àbá náà wá nígbà tó náà mọ sọ̀rọ̀ ẹni tí wàá ṣe igbákejì ààrẹ ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò níbi ìpàdé náà tó wáyé àná ọjọ́ àlàmísì nǹkan bíi aago mẹ́wàá òwúrọ̀ títí wọ́n bíi aago méjìlá wọn sọ pé ìpàdé náà fi ń lọ ní serere ní wẹ̀rẹ̀rẹ̀ tó sì mú wọn kí wọ́n mọ sọ pé ọ̀dà kò burú àwọn àgbà àyẹ̀wò ní àbá ìtọ́wá látọ̀dọ̀ arábìnrin Zainab Ahmed ti ṣe mínísítà fún ètò ìsúná yìí wọn ló wípé ohun gbogbo ló yẹ kí ìjọba àpapọ̀ ní lákòókò tá a wà yìí láti lè bá a ṣèdáàbòbò ìlú wọn tí kì í ṣe ti ọrọ̀ ajé nìkan ọmọ ẹni ojú ìwé karùn-ún ìwé ìròyìn ti Nigeria Tribune bó ṣe ń lọ náà ni ẹ kájọ máa tẹ̀lé torí pé ìwé ìròyìn ti Nigeria Tribune ó dira wá sí orí ìròyìn etí ọba nílé etí ọba lóko ni bí ó ṣe Lọ́fúlàtì jẹ́ kí a lọ sókè lọ́hùn-ún. Fresh one note oh seven point nine FM ilẹ̀ fàlàfàlà ẹ̀gbọ́n ta ni. ta ni àníta ló sọ pé òun ò mọ̀. wọ́n lé wọ́n lé wọ́n lé wọn ò lè bá a. òtítọ́ inú. ìfẹ́ àti ọ̀yàyà. àpọ́nlé tí ò láfiwé. àwọn òṣìṣẹ́ ilé ìta fóònù sí mọ̀. gan ló mára tó níbàárà pẹ̀sẹ̀. nílé ìta fóònù sí mọ̀. ojúlówó pọ́nbélé. làwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ bára níbẹ̀. àlùbáríkà ló gorí iṣẹ́ wọn. òun ìbùkún ọlọ́run tó múlẹ̀ fi jẹ́ pé ẹ̀dínwó tí ò láfiwé. ní gbogbo àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ bára ní sí mọ̀. bí owó tó fẹ́ fira fóònù ò bá tí ì pèsè ọ lọ́wọ́ mọ̀. lọ́wọ́ kan. wàá gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wù ọ́. wọ́n máa wá sanwó tó kù ní san díẹ̀díẹ̀. tó bá ṣe pé èmi lẹ́yìn ni. ilé ìta fóònù sí mọ̀ ọ̀gán táyé ń gba tiẹ̀ yìí. màá sọ fẹ́nìkan. màá tún sọ fẹ́nìkan. ó yá já jọ sọ fẹ́nìkan. pé òkè téńté lókè ìléwó ni ilé ìta fóònù sí mọ̀ wà. bí dájú pé òkè yẹn gan ló gbà lọ. zero nine zero six zero eight four six four five one zero nine zero six zero eight four six four five one. see more. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kulẹ̀ fàlàfàlà. èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa tẹ̀sí ọwọ́ iwájú torí pé ìtẹ̀síwájú tẹ ẹ̀rí yẹn gangan ọ̀pá àṣẹ́gun ní í ṣe o ìkànnì fresh one zero seven dot nine la wà yìí nílùú Abẹ́òkúta tá a ti ń dábí ẹdun tá a sì ti ń rọ̀ bí òwe ẹ̀jẹ̀ tó ń mú eléyìí wá fún yín inú ìwé ìròyìn ti Nigeria Tribune ni mo kà mọ́ Ọọ̀ni tìlú Iléefẹ̀ ọba Adéyẹyè ẹni ìtàn Ògúnwùsì wọ́n pe bàbá ṣe bẹ̀bẹ̀ lélẹ́yìí tọ́jà pé ó pèsè àwọn nǹkan apá àrùn kòkòrò COVID nineteen onítìbílẹ̀ lẹ́yìn tí wọ́n sì ṣe é ní ìlànà ti ìgbàlódé tó lè jẹ́ kí ó dùn ún lò fún gbogbo aráàlú àná ọjọ́ àlàmísì wọn pé bàbá ṣe ìkónijáde bíi ọmọ ọjọ́ mẹ́jọ tí wọ́n sọ pé àwọn àjọ tó ń rí sí ìpèníyà oògùn àti oúnjẹ aṣara wọ́n lù ú ló wípé ó ní lílò fún àwọn aráàlú òókọ ògàn wọn pè ní verozil nígbà tí wọ́n sì sọ wípé ọba adéyẹyẹ ní ìtàn ògúnwùsì ó fi ọwọ́ ọ̀dánilójú rẹ̀ gbá ẹran láyà yàtọ̀ sí egungun wípé onílù òní fẹ́ tó o ní ìgbésẹ̀ tó náà gbé láláì dúró de ìjọba wọn wípé ọba adéyẹyẹ ní ìtàn ògúnwùsì náà sì ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún gbogbo àwọn èèyàn ní ìpínlẹ̀ eh, ọ̀ṣun láti jẹ́ kí wọ́n mọ bí wọ́n ṣe lè lo oògùn náà àti àkókò tí wọ́n lè lò ó pẹ̀lú àjọṣepọ̀ àwọn òṣìṣẹ́ elétò ìlera ojú ìwé karùn-ún ìwé ìròyìn ti nigerian tribune ni mo kà mọ́ òmíì tó wà níbi gẹ̀rẹ́gẹ̀rẹ́ apá àṣàlẹ̀ ìwé tá a wí yìí níbi tó ti jẹ́ pé ẹni ó ti gbà kan rí jẹ́ um, alága fún ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì wọ́n pe Abdulrasheed Maina wọ́n ní tó ń dẹ ẹjọ́ ní ilé ẹjọ́ lórí ọ̀rọ̀ fífi ẹwọ́ pọn ẹ̀yìn lọ́ọ́lì òkèèrè wọ́n ní lánàá òde yìí ilé ẹjọ́ gíga tó ń ti ìjọba àpapọ̀ ti olú ìlú lẹ̀wà nílùú Àbújá wọ́n ti yarí kalẹ̀ pé kò sí ní gbígba onídùúró rẹ̀ wọ́n ní kí wọ́n sì dá padà sí ọgbà ẹ̀wọ̀n náà ni kọlọ̀rì mọ̀ bá ètò rẹ̀ lọ níbẹ̀ fún ti ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ni o bí ẹ bá gbàgbé láti ọdún tó rí kọjá lọ iná ni ẹni oṣù gbàkárí jẹ alága fún àwọn òṣèfẹ̀yìntì ọ̀hún ni ló ti di pé ó ń káwá pọ̀ yẹn rojọ́ níwájú ilé ẹjọ́ pẹ̀lú àjọṣepọ̀ àwọn àjọ EFCC lẹ́yìn tí wọ́n fi ẹ̀sùn kàn án níbẹ̀ nínú ìwé ìròyìn ti Nigeria Tribune tó jáde fún ti òní ọjọ́ Jímọ̀ olóyin mọ̀mọ́ ọba nílé etí ọba lóko ìròyìn à ń wá ọkọ rẹ̀ lọ sí ọwọ́ iwájú ní serere ní wẹ̀rẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Zamfara ìwẹ̀wẹ̀ ọ̀rọ̀ ti ń lọ lábẹ́nú láàrin àwọn ọmọlé aṣòfin bẹ̀yẹ̀ lédè tí wọ́n sọ wípé ń tàwọn ń tàwọn o àwọn ò ní ìdánilójú kankan mọ́ nínú ètò ìṣèjọba gómìnà Màtàwálé èyí tí ó jẹ́ gómìnà wọn ní ìpínlẹ̀ Zamfara ọ̀kan gbòógì nínú àwọn ọmọlé aṣòfin ní ìpínlẹ̀ Zamfara tó gbẹnu gbogbo àwọn yòókù sọ̀rọ̀ ọjọ́rú Wednesday wọ́n sọ pé wọ́n ṣe ìpàdé tí wọ́n sì mú àbọ̀pàdé ọ̀hún léde fún ìwé ìròyìn ti Nigeria Tribune wípé gómìnà Matawalle ní ìpínlẹ̀ Zamfara ó kù díẹ̀ káàtó fún un pẹ̀lú ètò ìṣọ̀jọba rẹ̀ wọ́n pe lórí pé kó pe àwọn tí wọ́n jẹ́ ọlákatakí tí ìka ẹ̀dá bá ní wọn ní gbólóhùn kí wọ́n lè bá jẹ́ kí wọ́n jẹ̀bùrẹ́ kí wọ́n jẹ́ kógun omi ní ìpínlẹ̀ Zamfara pọ́kọ̀ jálẹ̀ o tẹ́mi sì ń sùn lọ bí rẹ́rẹ́ kódà ńgbà tí ó sọ̀rọ̀ síwájú sí i ọ̀kan gbòógì nínú àwọn ọmọlé aṣòfin ọ̀wọ́n ẹni tí tún wá ṣe aṣojú fún ọ̀rọ̀ ọ̀rọ̀ aráàlú ètò ààbò tó ń ti ọ̀rọ̀ tó ń lọ láwùjọ Abubakar Daura náà lọ́sọ̀rọ̀ náà ló wípé bí ìjọba àpínlẹ̀ Zamfara ọ̀bá tètè wá nǹkan kan ṣe sí ìkọlù àwọn Fúlàní darandaran àti àwọn àgbẹ̀ wọn pé àwọn sọ fún gbangba gbangba wípé kò tó yèé jẹ kọlọ rèé rọra ẹ̀ lóye ọ̀nbẹ nínú ìwé ìròyìn ti Nigeria Tribune tó jáde fún tòní. etí ọba lóko òròyìn náà ni ọ wà lórí àtẹ̀báyé tí a gbé lọ́wọ́ gẹ̀ǹgẹ̀ bá a ṣe gbé e lọ́wọ́ láago mẹ́jọ sí mẹ́sàn-án òwúrọ̀ níkànnì fresh one zero oh seven dot nine lókè sárì ní àyín nílùú àbẹ́òkúta ilé funfun báláú ọ̀ṣọ́bà presidential hilltop làgùn wá sí bí ọlọ́ba torí pé ọba náà ni wà ní láàrin gbogbo ìkànnì tó kù ẹ kí n fi eléyìí tó létí láti ìpínlẹ̀ niger nígbà tí àwọn ọmọ bíbí àti àwọn olùgbé ìpínlẹ̀ yẹn tí wọ́n ń ké gbàjarè ẹ̀ ó tó gé ọmọ lẹ́fì o ìjọba àpapọ̀ kí ló dé tẹ́ ẹ dájú náà sí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ kàgárà eléyìí tí wọ́n kó lọ ẹni tí wàá ṣe ìjọba ìpínlẹ̀ kàgárà ìpínlẹ̀ niger lẹ́ni tí alhaji abubakar sani bello iná ló fi àìdùn inú rẹ̀ hàn sí ọ̀rọ̀ pé wọ́n palẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún mọ́ tí ó sì jẹ́ wípé ọkàn àwọn òbí àtàlágbàtọ́ ọ̀balẹ̀ láti lè bá àmọ́ ipò tí àwọn ọmọ yìí wà báyìí o wọ́n pé ṣe níjọba àpapọ̀ bù tí wọ́n wá nǹkan ṣe sí pé kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn sún lọ bí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ Chibok kọ́ yìí tí wọ́n gbà wọ́n tí wọ́n ò rí wọn gbà tán wọ́n yí pé àwọn akẹ́kọ̀ọ́ Kagara ní ìpínlẹ̀ Niger yìí àwọn òbí àtàlágbàtọ́ wọn ò ní jẹ́ kí wọn ò ní mú kékeré pẹ̀lú ìjọba àpapọ̀ o tí ọba wá nǹkan ṣe sí i ọbẹ̀ lójú ìwé kẹjọ ìwé ìròyìn ti Nigeria Tribune ẹ wo ẹni tí ṣe ààrẹ ilé asòfin nílẹ̀ wa Nàìjíríà Ahmed Lawan ló wípé ìkọlù àwọn fúlàní darandaran tó ń ti àwọn àgbẹ̀ tó mẹ́mí àwọn èèyàn lọ nílẹ̀ yìí àfàìmọ̀mọ̀ ni kọ́mọ̀dá ọ̀rọ̀ ọ̀wọ́n gógó oúnjẹ sílẹ̀ lánàá ọjọ́ àlàmísì níbi ìpàdé ìsínwó ìkòròwò òun abádìjọrò gígùn nígùn kan tó mú kí àwọn ọmọlé aṣòfin àpapọ̀ nílẹ̀ wa nàìjíríà ó wó kún ó pé bàbí ṣe olúùlú lẹwa nílùú àbújá alákàtà iléeṣẹ́ ìjọba lákòókò tí bàbá ń gba àlejò wọn láti jẹ́ kí wọ́n mọ̀ wípé ìkọlù àwọn fúlàní darandaran yìí ń ti ń dun àwọn ọdẹ egun báyìí o bí ìgbà téèyàn bá fi ìgbọ̀n ọ̀sọ̀ gírì pe ààrẹ ilé asòfin ahmed lawan ó pe ààrẹ ilé asòfin ó pe ààrẹ muhammadu buhari sí ọ̀rọ̀ ibi tí ètò ààbò lẹ̀ yí pakasọ́dé tí wọ́n sì ń pè fún wíwá ojútùú kánmọ́nkóbó sí i kó tó di pé àwọn fúlàní àti àwọn àgbẹ̀ wọ́n jẹ́ kí ìlú ojoro má ààrẹ lórí wọ́n bẹ̀ nínú ìwé ìròyìn ti Nigeria Tribune tó jáde fún tòní. nílé etí ọba lóko òròyìn ni ìyá ojú ìwé kejìlá ìwé ìròyìn ti Nigeria Tribune ni mo wà yìí ìròyìn ọ̀hún sì ní í ṣe pẹ̀lú ti ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ àti ìṣítí èyí tí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn fún ọ̀kan ọmọ oyè tuntun tí wọ́n yàn láti lè bá àmọ́ ṣe àmójútó ohun tí máa ń lọ láwùjọ nílùú Ìbàdàn àti agbègbè rẹ̀ nígbà tí ń sọ̀rọ̀ olùbàdàn tilẹ̀ ìbàdàn ọba sọ́líù àkànmú adétúnjì ajé ògúngún ní sọ̀kínní ló mú ìmọ̀ràn náà wá fún gbogbo àwọn òǹtajà ilẹ̀ ìbàdàn àti gbogbo àwọn èèyàn tí ń bá wọn rajà àti títà rírà àti gbogbo àwọn tí bá ń gbé ní agbègbè ọjà gbogbo àti láàrin ìlú àpapọ̀ ní ìlú ìbàdàn àti ní ìpínlẹ̀ ọ̀yọ́ lápapọ̀ láti lè bá a fi àyè gba àlàáfíà kí omi àlàáfíà tí ó ti ń tòrò nípínlẹ̀ ọ̀yọ́ kọ́mọ́bà dàrú mọ́ o ọba Eh, Soliu Àkànmọ́ Adétúnjì ẹni tó sọ̀rọ̀ ọ̀hún lákòókò ìyànsípò ọ̀gbẹ́ni Taofik Adékọ́lá ẹni tó yàn gẹ́gẹ́ bí ẹni tí í ṣe alága fún àwọn alábòjútó ààfin ọba àti ìlú Ìbàdàn ní ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ gbóngbòngbòn tí wọ́n bá mú wá sáàfin ti Olúbàdàn tilẹ̀ Ìbàdàn wọ́n pe Olúbàdàn tilẹ̀ Ìbàdàn sọ pé òun ò fẹ́ gbọ́ wàhálà kankan mọ́ àkókò tó kù tóun ó lò lóróyè ní ti ẹ̀mí gígùn àti àlàáfíà kó wọn máa jẹ kó wọn máa mu kó wọn máa gbọ́ ìròyìn ayọ̀ ìdàgbàsókè pẹ̀lú ilẹ̀ Ìbàdàn ńlò ń fẹ́ o wípé onílù kan kì í fẹ́ kó tú gbogbo o wọ́n gbòǹgbòǹ fàákájà ẹ̀yà kan ń pa ẹ̀yà kan ẹ̀yà kan dojúkọ ẹ̀yà kan nínú ọjà ládùúgbò ní agbègbè nígbèríko oníletò òun ọ̀fẹ́ gbọmọ́ kẹlẹ̀ ìkọ́di kọjá kí wọ́n di kí wọ́n já kó di mọ́ wọ́n sì jẹ́ kí ìròyìn ìkìlọ̀ yìí kó dé sí etí gba gbogbo àwọn tí wọ́n bá ń ní lọ́kàn láti máa domi àlàáfíà ìlú rú pé olúbàdàn tilẹ̀ ìbàdàn kò bá wọn sì ń di rúkèrúdò òun ò sì fẹ́ gbọ́ ìròyìn fàákájà kankan nígbà tí ń fi ti olúbàdàn tilẹ̀ ìbàdàn jẹ́ ẹni tí ṣàkọ̀wé ètò ìròyìn fún olúbàdàn tilẹ̀ ìbàdàn ọ̀gbẹ́ni adékọ́lá adéọlá ọlọ́kọ̀ ńlọ́sọ̀rọ̀ náà tó sì sọ wípé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ gan kò sí nídìí ọ̀tẹ̀ pé kìlú ọmọ dàrú ẹnikẹ́ni tó bá wá fẹ́ da ìlú rú ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ tó ń ti olúbàdàn tilẹ̀ ìbàdàn nígbà ànáòde tí wọ́n ṣe ètò ìyanisípò ọ̀gbẹ́ni taofik adékọ́lá yẹn gangan ni ọ̀rọ̀ ìmọ̀ràn náà lọ́jáde látẹnu olúbàdàn tilẹ̀ ìbàdàn. ẹ̀wẹ̀ ká lọ sí ìpínlẹ̀ niger níbi tí wọ́n pé ìjọba bẹ́ẹ̀ ti ṣetán láti gbé ìgbésẹ̀ mọ́fọ́kọ mi sọ̀nà ọjọ́ kan là á kọ́ fún gbogbo àwọn tí wọ́n jẹ́ pé wọ́n jẹ́ oníwà kọlọ̀rọ̀ sí tí wọ́n lọ rèé kọ́ ilé gbé ilé ìtajà tó ń tilé ìjọsìn sí ẹ̀bá ọ̀nà pàápàá láwọn ọ̀nà tó ti ìjọba àbí sí ojúsàn omi tó lè jẹ́ kí ètò àlàáfíà ìpínlẹ̀ Niger kó gòkè àgbà nígbà tí ń sọ̀rọ̀ ẹni tí wàá ṣe ọ̀gá lẹ́ka tó ń rí sí ọ̀rọ̀ ètò àyíká àti ìgbèríko ọ̀gbẹ́ni Mohammed Daaba yẹn lọ́sọ̀rọ̀ náà lórúkọ gómìnà ìpínlẹ̀ Niger wọ́n sì wípé ìgbésẹ̀ náà yọ bẹ̀rẹ̀ lọ́jọ́ ajé ọ̀la wọ́n ti wá ní kékulé ọgbọ́n kó sọ fún toko kádùn ó gbọ́ kóró fún ọ̀bẹ ẹnikẹ́ni tó bá tàpá sí òfin ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn tí wọ́n yàn sí ojú òpópónà láti mọ ṣiṣẹ́ yìí yálà àwọn tí wọ́n mọ̀ gbé àwọn nǹkan katapila mọ́ mọ̀ wú àwọn ibi tá a tọ́ka sí yìí ní tìrìtìrì ni wọ́n pe ṣíkún tí wọ́n bá ra òjò tí ọ̀pọ̀ àjẹrẹ̀ lóde kò ní ilé ìdílé wí o kódà wọ́n pé pẹ̀lú àjọṣepọ̀ ti àwọn àjọ NSCDC àjọ elétò ààbò ara ẹni làbò lu civil defence ẹni wọn ò ṣiṣẹ́ wọlé ètò náà sì fìdí ẹ̀ múlẹ̀ ẹni tí í ṣe ọ̀gá fún àwọn àjọ tá a wí yìí Abdullahi ó wípé ìjọba ìpínlẹ̀ Niger ti fún àwọn ní ọ̀pá àṣẹ léyìí tó sì jẹ́ pé iná òfin ò ní mojú ẹni ọ̀dà bẹ́nikẹ́ni bá tasẹ̀ àgẹ̀rẹ̀ sí ìlànà mímọ́ wú àwọn bí gbogbo tó tàpá ìtí ìjọba ìpínlẹ̀ Niger fọwọ́ sí kí àwọn tí wọ́n kọ́ ilé kọ́lé ìjọsìn kọ́lé ìtajà sí ojúṣòwò mi tàbí ilẹ̀ tó jẹ́ ti ìjọba ọ̀nbẹ nínú ìwé ìròyìn ti Nigeria Tribune tó jáde fún tòní. fresh one note oh seven point nine fm lábẹ́ Olúmọ ó kulẹ̀ fàlàfàlà. afternoon. How may I help you, please? Yes, I would like to buy data to watch plenty, plenty videos. You know now, music, sports, in short, <laughs> everything on YouTube. What is your budget, sir? As low as possible. Well, how does 50 naira for an hour sound? 50 naira? for one hour? Ha! Talk true! Yes, with Glow YouTube plan, you can stream all your favorite YouTube videos for as low as 50 naira. Hey, what do I do? Simply dial star 777 hash to get started. Get the super affordable YouTube time-based plans from Glow and start feasting on your favorite YouTube videos for as low as 50 naira for 1 hour during the day and 50 naira for 5 hours at night. Dial star 777 hash, select data, select social bundle, and select YouTube to choose the Glow YouTube plan that's just right for you. Glow Unlimited. Admission, admission. Crescent University Abeokuta Weekends Degree Program still ongoing. Candidate with HND or equivalent can apply for conversion to BSc degree in relevant departments. Holders of ICANN, NCE, OND, and school certificates can also apply into appropriate levels of our degree program. Similarly, the Joint Universities Preliminary Examinations Board to Pair program is open to candidates with all level certificates to be admitted into 200 level of our degree program. 10,000 Naira application form up. obtainable through our website www.crescent.edu.ng. Call 0806 288 9113. 0806 288 9113. Crescent University, citadel of academic and moral excellence. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà. lóko ti ń lọ sí abala tó kángun sí àṣekágbá ẹ wò ó ẹ jẹ́ á tún gba ilé ìyẹ̀wò àwọn ìròyìn tó jẹ́ pé ọgbẹ̀rún tán tó sì kọ́ sísọ ni inú ìwé ìròyìn ti Nigeria Tribune ló wà wọ́n pé àwọn àwọn ìka ẹ̀dá lọ́rẹ̀ẹ́ dẹ́mi àwọn ọlọ́pàá mẹ́rin kan légbodò nílùú Calabar eléyìí ti ṣolúùlù ìpínlẹ̀ Cross River ní àná ọjọ́ àlàmísì ẹni tí wàá ṣe kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ cross river ọ̀gbẹ́ni síkírù àkàndé fìdí ìṣẹ̀lẹ̀ ọmúlẹ̀ wọ́n pé àwọn ọlọ́pàá mẹ́rẹ̀ẹ̀rin tí àwọn ìka ìdá ìlọrin fún ní àkámọ́mọ́ ìkórìtà ibi tán ti ń ṣiṣẹ́ wọn láì wọṣọ iṣẹ́ ọlọ́pàá tó yẹ pé aṣọ ara ni wọ́n wọ̀ ni wọ́n sì fínísì wọn tó sì jẹ́ pé ọba àwọn nínú jẹ́ jọjọ kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá síkírù àkàndé ní ìpínlẹ̀ cross river kí aráàlú ọmọ pé àwọn ọlọ́pàá mẹ́rẹ̀ẹ̀rin yìí àwọn òpin wọn sẹ́nu iṣẹ́ pé wọn lọ rèé dúró kórìtà kankan pé ìpàápàá ìkórìtà bíi tí wọ́n fún wọn ní àkámọ́ sí yìí kì í ṣe ara bíi ìkórìtà tí àwọn máa ń pín àwọn ọlọ́pàá sí àmọ́ ń tọ́jú ṣáká ni pé kọ̀lẹ́tọ̀ọ́ kí wọ́n dẹ̀mí wọn légbodò wọ́n pé àwọn fura sí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn àti àwọn agbébọn àwọn ni wọ́n ṣọṣọ ẹ̀ láàbì náà wọ́n sì pé bíi méjì lọ́wọ́ wọn tí wọ́n jẹ́ afurasí lọ́wọ́ àwọn ti bà táwọn sì ti rí nǹkan bíi ìbọn AK-47 bíi mẹ́ta àti àwọn nǹkan ṣọṣẹ́ mi ìgbàálẹ̀ ní ọwọ́ wọn wọ́n pé wọ́n ti wá kan iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Cross River ní wọ́n kàn róró wọn rù báyìí láti jẹ́ kí wọ́n mọ̀ wípé àwọn ò ní í gbà ikú àìtọ́jọ́ tí wọ́n fi ń pa àwọn ọlọ́pàá ó jẹ́ pé ìwé ìròyìn ti Nigerian Tribune ló gbé e jáde lábẹ́ àkọlé ìyẹn wẹ̀wẹ̀ ní ẹ sọ wípé ọwọ́ bà ayédèrú ẹni tí ẹnìkan àwọn mẹ́fà kan tí wọ́n fira wọn pé òṣìṣẹ́ sójà ní ìpínlẹ̀ Delta tó sì jẹ́ pé wọ́n ṣe òṣìṣẹ́ sójà wọ́n pé ọwọ́ ti bà wọ́n mẹ́fẹ̀ẹ̀fà yìí wọ́n sì ti kó wọn lọ sí àhámọ́ iléeṣẹ́ ọlọ́pàá kẹrẹkẹrẹ apá àṣàlẹ̀ yẹn gangan wọ́n pé ọlọ́pàá kan ọlọ́pàá gbá dẹ́rẹ́bà kan mú dẹ́rẹ́bà ọ̀hún tọ́wọ́ wàkuwà lójú pópó táwọn ọlọ́pàá sì gbá wọ́n pé tọ́jà pé láti pàṣẹ pọ́fẹ́ mọ́ sá lọ ó sì fi ọkọ̀ gbé ọlọ́pàá kan níyàwó jù sínú omi agbami odò wọ́n sì pé ọwọ́ ti bá ọjọ́ àìkú Sunday wọ́n pọ̀ ṣẹlẹ̀ kódà pé àná ni wọ́n pé wọ́n rà mú ń ṣinkun gbogbo gbogbo etí ọba nílé etí ọba lóko ìròyìn ni ìkànnì fresh one zero seven dot nine ilé orin tòkè sáré ń bí lẹ́tì ń gbádùn wa ẹjá fìyẹn sí ojú òpó sílẹ̀ ẹ̀ bá ní dá sí i ká rojú ọjà kádé ká wá sí ojú òpó sílẹ̀ fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kulẹ̀ fàlàfàlà ọlọ́run alágbára ọlọ́run ayọ̀ babalọ́lá túndé láti náwó agbára rẹ̀ sínú ayé gbogbo ènìyàn níbi ìpàdé àdúrà alágbára olóṣooṣù tóluwá gbé kalẹ̀ sínú ilé ọlọ́run christ apostolic church cac agbára ọlọ́run ní gbani tí a pè àkórí rẹ̀ ní yí ìtàn ayé mi padà change my story ọjọ́ mẹ́ta tó gbẹ̀yìn oṣù ni olúwa fi ń dábìrà nínú ayé gbogbo èèyàn tí ìtàn ayé àwọn èèyàn sì ń yí padà sí rere. tóṣù yìí yóò wáyé ní friday twenty sixth sí sunday twenty eight. nínú ilé ọlọ́run cac agbára ọlọ́run ní gbani tó wà lẹ́yìn ilé ẹ̀kọ́ premier grammar school ayétòrò road abẹ́òkúta láago mọ́kànlá alẹ́ sí aago mẹ́ta òru pastor moses adémọlá aníhun tọ́lọ́run kò ní lolúwa yóò lò níbẹ̀ pẹ̀lú àwọn ẹni àmì òróró ọlọ́run mìíràn nígbà prophet mi ọlágúnjú sì jẹ́ alákòóso àgbà fún àlàyé síwájú síwájú sí ẹ pé zero eight zero three seven five four zero four three one zero eight zero three seven five four zero four three one. ìṣòro change my story ní friday to sunday ọ̀sẹ̀ yìí ìyanu dúró dè ọ́ níbẹ̀ jésù lolúwa. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà. etí ọba nílé etí ọba lóko òròyìn ti dé ọ̀dọ̀ yín báyìí kẹ́yìn náà kẹ́ ẹ wá dá sí lókù àwa ti ka kíkà èyí ti gbọ́ gbígbọ́ èwo ni ẹ ti wá wò pé ó yẹ kẹ́ ẹ bá ní fẹnu sí nínú àwọn òròyìn gbogbo ọ̀hún ojú òpó tẹ̀ ẹ́ tọ̀bẹ̀ ṣe tọ́ zero eight zero three three two two ten seventy nine tàbí zero nine zero seventy eight zero zero ten seventy nine ẹ̀yin dà ẹ bá wa dá sí i. ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀ o. zero zero three three two two ten seventy nine tàbí zero nine zero seventy eight zero zero ten seventy nine. hello. ẹ mọ̀ kó ojúmọ́ mọ̀ ìyá wa. ẹ káàárọ̀ máa ń. ọpọlọ yóò ní dàrú o. ó kọ yín ìbọlẹ̀ tí ń dá sóròyìn etí ọba nílé. orúkọ mi ni àfáàní yaz káta ayé yẹn jọ ẹ̀. ok láti sanwó. Hmm. yes ma ohun tí mo fẹ́ dá sí ni tí onímọ́tò tó fi gbá ọlọ́pàá yẹn ni mo fẹ́ dá sí. Hmm. àbẹ́rẹ́ pé ní ayé wa mọ̀ wá lágbára báyìí o nígbà tí wọ́n fojì tí wọ́n fi mọ́tò kọlu odidi ọlọ́pàá táwọn sọ àwọn èèyàn táwọn ní nǹkan kan lọ́wọ́ wọn lọba kó kó sànú àkọ́kọ́ wà kó túbọ̀ máa kó àwọn. ebi ẹ ti ń dá a dúró lọ́nà wípé ó wà wàkuwà. Wa tí wọ́n ti pélé eh, lórí tó ti fẹ́ẹ́ fi mọ́tò padà yìn ni ó ti fi eh. ọkọ̀ gbé ọlọ́pàá ìyàwó dànù ni. ọ̀làgbàyà káwọn àwọn ọlọ́kọ̀ akọ́ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o àní rí wàhálà o. ẹ ṣeun hello zero eight zero three three two two ten seventy nine hello. hello. ẹ̀lú ẹ̀ máa. ẹ káàárọ̀ o ẹ kú ètò náà ẹ máa ó. ètò rẹ o ẹ bá wa dá sí i. láti kámọ̀ láti rándà láti gba orí burúkú òní kan ìpẹ̀lú ọgbà ọlọ́wọ́ ọba. àmì o. ìdí mo fẹ́ dá sí níbẹ̀ náà ni pé a máa ran ìjọba àpapọ̀ pẹ̀lú stéètì sọ̀rọ̀ pọ̀ ọmọ tí wọ́n jí kó yẹn kọ́ tó yẹ lẹ́sìn rẹ̀ apọ́wọ́ náà lọ́sùn fẹ́ gbà kọ́ bá gba ọmọ yẹn kalẹ̀ lọ ká ọmọ ìgbésẹ̀ tá a máa gbé ká bá gba ọmọ yẹn tán ẹ ètò ẹ ò ní ṣe lọ́yà o. àmì ẹ̀ ṣeun a bá ti rí ìyàn kan sí i ká máa lọ ẹ̀ lọ́wọ́ zero eight zero three three two two ten seventy nine tàbí zero nine zero seventy eight zero zero ten seventy nine hello. hello. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. etí ọba ń lé etí ọba lóko ròyìn rẹ o. ẹ̀rọ àtijọ́ náà ọlọ́run máa bọ́ àṣẹ. àmín. hello. à ń gbọ́ yín. ohun tí n dájú ohun tí n kẹ́dá sí ń bẹ̀ ni pé ní ti ẹ̀yáwó tá a tán lọ yá ní orílẹ̀ nàìjíríà ṣé àwa náà a ò tí ìdàgbà tójú bọ́ ká náà máa yá àwọn orílẹ̀ mìíràn lówó ń jẹ́ pé akọ̀ṣẹ́ lọ́ọ́ tètè lè jọjú ní àkókò tá a wà yìí kò yẹ kó rí bẹ́ẹ̀ then ètò àtúntò ẹ̀ka a ò tí ì dá a ò sàmójútó ilé yẹn kí a yanjú ẹ̀ kí a mú yẹn kò ní ojú ọ̀nà wa ẹ̀yáwó ẹ̀yáwó ni àkànṣe ẹ̀ lọ là ń tamọ́ lójoojúmọ́ ó yẹ pé a gbé ara wa ṣe káká ṣe àyẹ̀wò ara wa ká mọ ibi tí a kù sí mi ò ní sọjú báyìí lọ ẹ ṣe ẹ kú iṣẹ́ o. ẹ ṣe àdúpẹ́ etí ọba nílé etí ọba lóko òròyìn kan ní fresh one zero seven dot nine lókè sárì nílùú àbẹ́òkúta ṣé ààrẹ sí bàbá àwọn èèyàn sí kí wọ́n dá sí ẹ̀ lọ́wọ́. ẹ̀lú ẹ̀ kàrọ̀. ojú máa yọ ẹ kú ètò. ẹ dá sí òkò yín orúkọ mi ni mr adéníkẹ́ ògùdélé mò ń pè láti máa tú ọlọ́sùn. yes ma. èyí fẹ́ dá sí ń bẹ̀ òun náà ni ti ọ̀rọ̀ àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n ti kó látijọ́ ọjọ́ yìí káwọn ìjọba wa jọ nítorí ọlọ́run kan pawọ́pọ̀ ohun táwọn ènìyàn bá fẹ́ wọ́n kọ́ bá wa gba àwọn ọmọ yẹn jáde wọ́n bá tiẹ̀ wá gbà wọ́n jáde tán àhẹ tó bá ní ìgbésẹ̀ kan tó yẹ kí orílẹ̀-èdè gbé wọn á túmọ̀ ìgbésẹ̀ tán máa gbé kán jọ kán ṣàánú àwọn ọmọ ọlọ́mọ nàìjíríà yóò ní bàjẹ́ o. àmì o ọ̀dà kò burúkú àfihàn wa ṣẹnu déédé síbi ìtọ́wọ́ òwúrọ̀ òní lórí ìròyìn etí ọba nílé etí ọba lóko yòókù òtún di ọjọ́ ajé láṣẹ elédùn àìmọ́gbàgbé pé ọjọ́ monday títí wọjọ́ jímọ̀ náà ni ìròyìn etí ọba nílé etí ọba lóko fi máa ń léfùrù gbàgbó sórí ẹ̀rọ àgbàgbé torí òtún tẹ̀tẹ̀ àdúpẹ́ ọba òkè bá wa bẹ̀rẹ̀ ó sì bá wa parí ẹ̀ ọ̀dà kò burú ó ọ̀sẹ̀ tí ń bọ̀ lọ́ọ̀kan yìí kọ̀mọ̀ ní mẹ́wù dání fún gbogbo wa o ìkànnì fresh one zero seven dot nine ilé orin tòkè sárì lẹ́tí gbádùn tèmi olùtayọ̀ falẹ́tí yèyé agbẹ́dẹ́gbẹ́yọ̀ ni mò ń kí wa wípé ọlá ajímọ̀ yóò mọ̀ tẹ̀síwájú fún gbogbo wa ni. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà.

má ṣiṣẹ́ láì rẹ́yẹ ìgbà wa àsìkò wa á tù wá lára ẹ jẹ́ gbogbo sọ́wọ́ olúwa ó ń bọ̀ wá dára you don't need to give up you just need to stand up look up. Broadcasting worldwide, the latest hits and the greatest memories. Fresh, fresh, 107.9 FM. I have with me in the studio Once Anthony, who is a business coach and consultant. I also have Pastor Clement, who is a business builder and trainer. Now let us go straight to business. What is Daily Income Store? Yes, good morning. Thank you so much for tuning in today. My name is Mose Anthony, and before I tell you what Daily Income Store is, I would like uh, to I'll start by telling you my story. Uh, by God's grace, I've gone to school. I have a master's degree. As a last year December, nothing much was happening in my life. I was broke. I was in debt. I was looking for what to do to make money. I've done a lot of things. I've sold books. I've sold movies. I've sold popcorn, even as a master's degree holder. But that definitely was not the kind of life life I wanted. So January this year, someone told me about daily income stores. He said all I needed to do was to shop once from this company, drop my account details, and I'll begin to get a lot. I shouted scam. How is it possible? But I asked myself two questions. If I don't shop, how will I know whether it's real or not? So I attended the training and I shopped. And within one week after I shopped, I got my first alert. As I talk to you right now, I wake up every day with alert. Some days my one day alert is like the one full month salary of a lot of people. So right now my dreams are bigger, my plans are bigger, and I made up my mind to share this information with everyone. So that in case you are listening to me right now, you have need for money, you want to do a lot of things, and you need money. This is an opportunity you need to be part of. So Daily Income Store is a shopping mall all you need to do in this uh, uh, uh, daily income store is to shop once from this store. You shop once from this store, you drop your account details, and as other people are walking into also shopping this mall, you are getting paid every single day. Who should be part of this training? Everybody whether you're broke, whatever thing you want as a dream in your life, financially, physically, you can get it at daily income stores. So you don't have to be of any age. What is the meaning of poor? Passing over opportunities repeatedly. You don't want to miss this opportunity. Nigeria is not the problem. You are the problem of yourself. Wherever you are, whoever you are, you can be part of this program. If you are serious about changing your financial life, there is no reason why you cannot create one hour to attend a life changing program of which your financial life can never be the same. So to

eight. Of course, we'll get back to you immediately. Okay, can you share your experience? All right, thank you, listeners. I've been introduced, but let me tell you one more time I'm a pastor. I'm a businessman. I like money just like you listening to me. I know you like money. And money is good because without money, your life is like a dead end. So I make money working, teaching, business, printing, and teaching people computer. But I got to know that in life you have active income and residual income. I was introduced to Daily Income Store as a means of creating residual income that I will shop once and I get paid daily as people shop after me, whether I know the people or not. And the beautiful part of it is I don't have to shop another time. I shop once, drop my account number, and I'm paid daily. So when I heard, like every other thing, I had to inquire because I don't want to put my hand hand in something that is wrong. I inquired, is this real? I was told it's real. Once I got that information that it was real, I plugged in and today I'm enjoying myself. You cannot know when you are sitting in your house. That is why you have to come for this training to get lectured and we'll show you the opportunity and then you begin to receive your own alert. So, like you've been told, we are in more than 13 countries. We have offices all over Nigeria. Attend this training today. Thank you. Thank you. Any final words? Yes. Uh, the distance between where you are now and where you want to be in the future is information. And of course, you cannot stay in your house and begin to analyze how real is it or how real is this not. That is why you must take action today. People who take action get results in life. Action is what puts you in your next level. You have been struggling from January to this point. This is the time to take a real action to redefine your future. So stand up today and be part of the training. Just a token of a thousand naira and you can access this information. And just send yes and location to this phone number. 080 eight five seven eight i repeat zero eight zero three zero eight nine eight five seven eight. And of course, we'll get back to you as soon as possible. Take action, take action, and create the future you deserve and you desire. And of course, today 11 a.m. or 4 p.m. Be part of this training, and your life will definitely change. Just send yes and location to this.